إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وطيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أسرى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجه lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú الرسالة التي الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى أفاني ومن صلى وحده فله أن يعيد في الجماعة الفضل في ذلك إلا المغرب وحدها أنتي ó bá kírun lóhun nìkan falahu àyìnrìn ìdàfil jama'a tó bá dé ibòmíì torí wípé wọ́n kírun jama'a ń bẹ́ẹ̀ oníwé yẹn ó lè dá ìrìn yẹn padà ìfọ́pù ìdáàdì nítorí ọlá tó ń bẹ fún èrò nǹkan bẹ́ẹ̀ إلا المغرب وحدها أبي إنه مغرب لك نبوة محمد صلى الله عليه وسلم أو تكيرو كلام الصحابة رضوان الله عليهم وما تي أقارن يرون orí àwọn arákùnrin méjì kan tó ṣe wípé wọ́n dá dúró bí ìgbà tó ṣe pé wọ́n bá wọn kírun sanabuwa muhammad sallallahu alaihi wasallam wá béèrè lọ́wọ́ àwọn arákùnrin méjì ìpè ma mana'akuma ma'ana kí ló fà á ẹ̀yin ò bá wa kírun rí qala qad sallayna fi rihalina wọ́n láti kírun ní àìta àdésí faqal anábi sallallahu alaihi wasallam ó wá ní la taf'alu tẹ́ bá ti kírun ẹ má ma ṣe bẹ́ ṣiṣe ìdá salla ahadukum fi tí ẹ̀kanu yín bá kírun níbi ayé rẹ̀ thumma adraka al-imama wa lam yusalli lẹ́yìn náà ó wá bá ìmáàmù tí máàmù tí kírun falyusalli ma'ahu kó kírun pẹ̀lú ìmáàmù fa innaha lahu nafila yóò jẹ́ nafila fún látàrí lẹ́yìn òun ni àpá ti fa gbólóhùn tí a kà jáde lẹ́ẹ̀kan wípé wà máa ń sọ́lá wáhdàwó ẹni tó bá dáhùn kí aláwò ayò ìdá fil jama'a ó lè dá ìrìn yẹn padà tó bá dé ibi tó ti ń kí jama'a ilfadli fi dáálé nítorí ọlá tó ń bẹ fún illa al-maghriba àyàfi ìrun magrib nìkan àwọn àfáà mi wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé àndóhùn padà bá bá ti kí àwọn mi ní ilẹ̀ Maghrib àyàfi Maghrib nìkan ìtumọ̀ ẹ̀ ni wípé àádá padà ní ṣáfù nítorọ̀ tá kí mẹ́ta àáfẹ̀yọ̀ kan fún tiwa yóò lè jẹ́ mẹ́rin torí wípé. irun magrib tá bá ti ké wítìrì ló yẹ kó jẹ́ sẹ́yìnbà tá a bá ti wá lọ kí wítìrì ní èdè níta tó kí mi so ó túmọ̀ sí wípé a ti tún rí pt ẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn mi wọ́n ní kò sí nǹkan tó burú tún ṣùgbọ́n yìí tó tẹ́wọ̀n wallahu a'lam gẹ́gẹ́ bó ṣe rí lẹ̀ láti ọ̀dọ̀ àwọn mímọ́ sahaba ridwanullahi alayhim bíi abdullahi bin umar abu musa al-ash'ari ipe àǹdá ìrun magrebu padà tá ti kí ní àwa nìkan àwa dé mọ́ṣáláṣí ti ń kiri jẹ̀mọ́ àwa ti kírun báyìí torí bí ká má wọlé bá wọn kí irun má gbé kí lé wọn àwọn míì ní ààbà wọn kì í pé nítorí pé tí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ òní wípé la taf'alu idha salla ahadukum fi rahlihi tí nǹkan mi bá kírun níbi ayé rẹ̀. ثم أدرك الإمام بين وبا إمام ثم موتي كيرو فليصلي كوكيرو فالإمام فليصلي معه كوكيرو فالإمام فإنها له نافلة نافلة يوجف سوكو سوكو دواي قيم مغرب كما باكي إليه àwọn àfáà mi ni wọ́n fi gbọ́ yí lọ sí wípé a máa ṣe ti magrib náà bẹ́ẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ta sọ ibi lórí láti ọ̀dọ̀ Abu Musa al-Ash'ari àti Abdullahi bin Umar òní pé irun magrib ààyè irun kúrú àwọn mìíràn ní irun magrib àfìrákà tuntun kó lè bà jẹ́ ṣafir tí wọ́n láwọ̀ àlàm èyí tá a bá ṣe kò ń ṣe iṣu tí ó le náà tó bá ṣe pa àti kí òun jọ̀mọ́ ń bìkan tẹ́lẹ̀ kọ́ eléyìí tá a sọ ń sùn ẹni tí ó dáhùn sí fún rẹ̀ tó padà wá débi tó ti ń kí òun jọ̀mọ́ sọ á ní kó dáa padà lẹ́yìn òun mọ́gírínì nìkan tí àwọn kan sọ pé kò ní dá padà àwọn míì ní kóló náà padà àwọn míì ló lè fi ẹyọ kan fún kókó jẹ́ mẹ́rin yóò mọ̀ jẹ́ náà bíra fún ṣùgbọ́n tó bá ṣe wípé èdè jàmá ló ti kírun tẹ́lẹ̀ ó tún wá débi kan náà àwọn náà ń hàn tí kírun jàmá kí ni kó ṣe lọ́dọ̀ àwọn Ṣàfi'íyà bákan náà àwọn Hanabila bí àwọn àmì bẹ́ẹ̀ wọ́n bá ìlú orí dáìrì náà padà kò rí lè mátà bí a jẹ̀má ló ti ké tẹ́lẹ̀ àbí kò ṣe jẹ̀má ló ti ké kí ni ẹ̀rí wọ́n ní hadith anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún àwọn arákùnrin méjèèjì yẹn wípé tí èèyàn kan nu ìlà sọ́là àdókò tí èèyàn kan nu ìbá kírun tó máa adraka al lẹ́yìn náà ó bá ìmáàmù láńdù sọlé tí máa mú sí kéwù fàyè sọlé máa wù kó kírun pẹ̀lú ìmáàmù fa iná ha làwọn náàfilà yóò jẹ́ náàfilà fún wọ́n ní bákan àwọn arákùnrin méjèèjì ìgbàtà náà ilé pé máa mà náà kù máa ń tún sọ́lì yá máa náà kí ni ò jẹ́ kírun pẹ̀lú wa ètùtàfà náà ti ní pé kí n kọ́sọ̀ lẹ́yìn náà fi hàlì náà àti kírun láyé wa ó túnmọ̀ sí pé a lè gbọ́ yé sí pé kí ni wọ́n kírun ní Jámánì a lè lè gbọ́ yé sí pé alùpù wọ́n ti kírun láyé rẹ̀ ní ọlọ́dọọdá eléyìí ló pàtó jẹ́ pé àwọn Ṣàfi'íyà àti àwọn Hanabila wọ́n ní kò sí nǹkan tí ó burú láti rí ìjọba ta kí tẹ́lẹ̀ so lẹ́yìn kéèsì irun mọ́jú tí àjọ ń sọ pípé ẹnu òkú lórí rẹ̀ bákan náà wọn mí wọ́n ní irun àlátàrí wọn ní ìgbésí ẹ̀ òdìgbé kò sí irun lẹ́yìn àlátàrí àyànnáfílà ṣùgbọ́n ní tó tẹ̀wọ̀n òdìgbọ́n ní ìnáfíà lẹ́yìn àlátàrí àwọn mí ní àti àṣùbá eléyìí ní láti ọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhu sọ̀fà tẹ̀síwájú wọn ni wọn adraka rak'atan fa akthar ẹni bá bára kankan àbí jù bẹ́ẹ̀ lọ ní salati jama'a níbi ìrun jama'a fala yu'iduha fi jama'ati ó ní kó má dá padà ní jama'a eléyìí àti sọ̀rọ̀ ayé èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn màlìkíyà tí wọ́n sọ òun náà ni pé àyí tí èèyàn bá dá nìkan kí òun ni máa dá padà wọ́mọ́lá music ilẹ̀ tẹ̀sán húdà àwí sujúdà faláwọ̀ àyìnrìn ìdá ti jẹmọ́ àti ẹni tó ṣe pé tó bá bá lẹ́yìn ìjọmọ́ kan òun náà ni àtáyá àbí ìforíkalẹ̀ gbẹ̀yìn àbí ìforíkalẹ̀ gbẹ̀yìn bí a ìgbẹ̀yìn ni àbí ìtókàn sí ìtókàn tó gbẹ̀yìn onífàbáwọn ìrìn ìdàfí jẹmọ àti ìròyìn abẹ́ ó ní ìdá ìrìn padà jẹmọ kí ni tún eléyìí òní gbígbà tí mo wọlé mo bá wọn tí wọ́n kí o ṣùgbọ́n mo ti bá wọn wọ́n ti ṣàtàyà lọ́wọ́ so àbí wọ́n ti ẹ̀sùn wà ní ìforíkanlẹ̀ bí i tí ó kẹ́gùn sí tí ó parí àbí tí ó ti parí gangan tí mo wá kí tán pẹ̀lú wọn ṣé mo tún lè lọ kí jàmá mi sọ ọba ní ìyẹn lè kí jàmá mi so tó wà fi lè mú ẹni tó bá wọn kí irun láti ìpìlẹ̀ ní jàmá ta táwọn sọ pé àwọn àpá ní ìgbà wípé tó bá bá jẹ́ máa ní ilé àwọn jù bó wà lẹ́ tó ṣe pé ní tó bá lára àrùn kò tó nǹkan tá lè sọ pé kí ni ó bá rùn torí pé ẹni tí ò bá ti bá òkúrò kò bá rùn ìjọba ìgbìyànjú sọ pé ẹni yìí bá ìrùn òní kó bá òkúrò wọ́n bẹ́ẹ̀ tí nǹkan tó ń bá níbi ìrùn kò ju ìforíkalẹ̀ last one lọ àbí second to the àbí ó ti ẹ̀sìn gbórí ìdè ń rògbò òun ló bá ìmọ̀ irú ìyẹn bẹ́ẹ̀ ò bá mi ní ti ó tẹ̀wọ̀n so irú ìyẹn bẹ́ẹ̀ tó bá rí pé àwọn mi wọlé sáńtì jẹ máa mi so ó lè jọ ìmọ̀ torí pé wọ́n lè ba àṣẹ tuntun kó lè ba àṣẹ la jẹ máa torí pé tálákọ̀ọ́kọ́ yẹn ni kò bá jẹ máa kàtí kò bá ìmọ̀ sọ èyí tí ò bá lẹ̀ ti bá wọn ní òkúrò bí ẹlẹ́gbẹ́ tó kópa èrò yẹn náà bí ẹlẹ́gbẹ́ tó kópa èrò yẹn nígbà tí wọ́n ti bá wọn ní rọ̀rọ̀ èyí làbá àbúsọ ibi ó lè jọ ènìyàn máa bí ti ó bá bá láti ṣàlàyé fún wa wípé ilé ẹ̀ máa ń bá ìrò ó kéré jù òdìbò bá wọn rò tó bá ti kúrò rò tí ó bá wọn bẹ̀ tán dìde tó ẹ̀jẹ̀ pé the last raka náà nìyẹn ẹwọ́ ẹni kò bá ìwọ̀n yẹn kò bá so ilé jẹ́ ọ̀rọ̀ lórí yìí wọ̀rọ̀tún ìwọ́ ìgbìmọ̀ àti ìmọ̀ àti ọkọ̀ ohun ayọ̀ mímí èèyàn méjì kírun èèyàn kan ṣe máa mú gbólẹ́ni kejì yóò dúró sí yóò dúró sí apá ọ̀tún rẹ̀ òyàkúmù rọ̀jùláni fa afkar kọlfọ̀ọ́ tó bá ṣe pé èèyàn méjì ló fẹ́ kírun lẹ́yìn èèyàn kan wọ́n dùn sí ẹ̀yìn rẹ̀ eléyìí ni sunna nabu wa muhammad sallallahu alayhi wa sallam anabi ti kírun rí tí kanú àwọn sàbí lọ dúró sí apá àlàáfíà rẹ̀ ó dẹ̀ fà á wá síbi apá ọ̀sùn ó túmọ̀ sí wípé ní sunna nìyẹn anabi sallallahu alayhi wa sallam ti kírun rí tó ṣe pé èèyàn kan ó wá pẹ̀lú ẹ̀ ìgbà tó yẹ ẹ̀ka tó dé òun wà ní apá àlàáfíà àrẹ́sọ̀lá ó dẹ̀ mú àwọn méjèèjì ó ti wọ̀ sí ẹ̀yìn sọ̀làbí sọ pé tó bá ṣe pé èèyàn kan ní apá ọ̀tún ìmáàmù tó bá ṣe pé èèyàn méjì ní àbíjú bẹ́ẹ̀ lọ wọ́n bọ̀ sí ẹ̀yìn ìmáàmù ọ̀nà bí ni a máa fi ń sáfù nínú ìrún anábì sallallahu alaihi wasallam ó ṣe eléyìí láti fi kọ́ wa ní ẹ̀kọ́ afáǹtẹ̀síwájú ó ní fa in kanat imra'atun ma'ahuma qamat khalfahuma tóbìnrin náà bá tún bẹ lẹ́yìn àwọn méjèèjì obìnrin yóò sọ ń wá kún ọkọ di ẹni kẹta ní apá àlàáfíà bí apá ọ̀tún ìkan náà méjèèjì so àfáàní yóò bọ́ sí ẹ̀yìn fún wọn ni kò bá jẹ́ kó nìkan ló dá lórí ẹ̀ eléyìí nìkan tí ó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Anas radiyallahu anhu nílé wọn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó kírun gbà sí ọlọ́bẹ àwọn Anas àti ìyá wọn tó bẹ̀ wọ́n wò so Anas radiyallahu anhu ó ní òun àti ọmọ òru kankan àwọn àlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ obìnrin ó tò ní ẹ̀yìn àwọn sọ̀rọ̀ jẹ́ pé ó rọ́ǹk kí obìnrin máa bá ọkùnrin tó sáà púpọ̀ ìgbóhùn òjò wà sáà púpọ̀ eléyìí rọ́ǹk ní Kaaba irú nǹkan báyà máa ṣẹlẹ̀ ńgbà ní ẹlòmí ó lè jẹ́ pé ó lọ pẹ̀lú ìyàwó ẹni àwọn méjì ò fẹ́tura wọn lẹ̀ wọ́n jọ múra wọn káàkiri náà nínú mọ́ṣáláṣí bóyá wọ́n jọ dùkú sí ẹ̀jẹ̀ ara wọn àsìkò wọn wá tó wọn wá dìde wọn jọ tó papọ̀ náà ṣe léyìí kẹkọ̀ọ́ ṣe nǹkan tó bójú mu sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn gbà pé nǹkan yẹn nǹkan tó rọ́ mi kí obìnrin kó tó sí ẹ̀jẹ̀ ọkùnrin tí wọ́n bá ṣẹlẹ̀ ṣó ní àbí òní ìwọ̀n pọ̀lọpọ̀ àwọn afáàgbà wípé ọkùnrin yẹn ní òun obìnrin yẹn tó wá tó sí ẹgbẹ́ rẹ̀ ló lẹ́ṣẹ̀ àwọn mímọ àwọn afáàbí àwọn àyànfíyà wọn gbà pé ọkùnrin tí ó lé kí obìnrin tó sẹ́gbẹ̀ẹ́ wọn jẹun ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n wallahu alam ní pé ọkùnrin náà ní òun ṣùgbọ́n obìnrin tó tó sí ẹgbẹ́ rẹ̀ yẹn ẹlẹ́ṣẹ̀ yìí torí kò yẹ kí ó tó sí ẹgbẹ́ ọkùnrin ó yẹ kí ó jìnà sí ọkùnrin eléyìí òun tó jẹ́ súnà àdúrà Muhammad sallallahu alaihi wa sallam àwọn obìnrin máa ń tò sí ẹ̀yìn ọkùnrin ni wọ́n ń bọ́kùnrin tó so obìnrin tó bá tò pẹ̀lú ọkùnrin irú obìnrin yẹn ẹlẹ́ṣẹ̀ yìí wọ́n yẹ pé ọkùnrin lọ tò sí ẹ̀gbẹ́ obìnrin ọkùnrin yẹn ẹlẹ́ṣẹ̀ yìí ṣùgbọ́n tí wọ́n á níwọ̀n àbí òníwọ̀n òníwọ̀n gẹ́gẹ́ bí nǹkan tí ó tẹ́wọ̀n lópin ìgbà tí ó bá ti fi ṣe kékeré wọ́n fara kanra wọn àbí nǹkan bí fara jáde látàrí ṣùgbọ́n ó rọ́ǹ fẹ́ ní àwọn afẹ́tò sáfù kí ọkùnrin àti obìnrin wájọ wà ní sáfù kan eléyìí rọ́ǹ gidi ó takò ìlànà tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ àwọn sàhábà rẹ̀ wà nílá àlejò so àwọn obìnrin wọn a máa bẹ lẹ́yìn àwọn ọkùnrin ọkùnrin kan yóò tún sí apá ọ̀tún ìmáàmù ọkùnrin méjì ó máa bẹ lẹ́yìn ìmáàmù eléyìí òun tí ó rẹ̀ láti ọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wa man salla bi zawjatihi ẹni tó bá fi lè kírun tó ṣe fún àtìyàwó náà ìyàwó ní òfìsọ kó tó rí pé ọkọ òun lòun wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yìn náà yóò dúró sí i sọ àtàyàwó wa àdúgbò tó sáfù papọ̀ ká máa fi sọ èyí tí ó jẹ́ àṣìṣe yíyàtọ̀ wa ẹni tí a lẹ́tọ̀ sí tó ló lẹ́tọ̀ sí wa wọ́n sọ bí yóò ẹ̀yìn sọ́lá máa rọ́ṣù ìwà ìdí kàlùfà ìmáàmì tí ọmọ kékeré tó bá fi lè kírun pẹ̀lú ọkùnrin kan kharfa imam lẹ́yìn imam lẹ́yìn imam qama khalfahu nǹkan sọ̀ríyù ya'qilu la yadhhab wa yada'u man yaqifu ma'ahu ọmọ kékeré tó ṣe wípé òun ló ṣe kejì àwọn akọ́tún lẹ́yìn imam àti bá ṣe pé ìyẹ̀ka yóò yóò fi apá ọ̀tún imam tó wá ṣe pé yẹn méjì àwọn méjì lè kò sí ẹ̀yìn náà ṣùgbọ́n àfá àdírẹ́sì kéèsì tó wá ṣe pé ọmọ kékeré òun lẹ́ni tí ó jẹ́ ní kejì sọmọ kékeré ló ṣe ní tó kò tí ìtọ́tún náà tó ti lọ títí bí a kò dìde ọdún mẹ́rin lọ bí ọmọ ọdún márùn-ún àbí ọmọ ọdún mẹ́fà ń bá mi náà tó ṣe pé kò tí ìrírí dá ọ̀tún mọ́ yàtọ̀ sósì òun lẹ́ni kejì wá ń bí sáfún ṣáà lè sọ pé sáàkù yẹn o ṣe kéde ṣe ó dúró tó gbójẹ́ pé ọmọ kékeré tàjọ wà ń sáàkù ọmọ kékeré tí ó dákan tó ṣe wípé ó ṣe kéré àǹfààní tó bá ṣe o ọmọ tó ṣe o ó understand tí ò ní kúrò láàyè tí ó wà kò sí nǹkan tó burú àlejò tó o ìmáàmù ṣùgbọ́n fẹ́ gbọ́ àwọn kéèké tó ṣe pé àwa pẹ̀lú ẹ̀rù nínú wa ibi tá a ti kí ni láti kúkúrú mi láti lọ wò mí so ìdájọ́ pé àwa nìkan là ń kírun yóò mọ̀ bẹ́ẹ̀ torí pé ọmọ ìpínlẹ̀ ẹ̀ wọn lè ka ọ̀rọ̀ rẹ̀ fún ẹni tájọ fọ́ọ̀mù jọ̀mọ́ torí pé kò ṣe kiri kò dúró sọlọ́ bá tó jẹ́ pé àwọn afáàmù ti wá ń lọ nípa ẹ̀nà ọmọ ọmọ kékeré wá sí mọ́ṣáláṣí sáàsù tó kún náà wá tó sáàsù ọmọ tó ṣe pé tí eré bá dùn sí lókùnrin sáfù yẹn sàyè yóò àti àìsí ó ní yóò gbófò ní sọ eléyìí kò ṣe tọ́tún dá ló fi dẹ́gbẹ́ kò ṣe ṣe sí àwọn fàábí àti ọmọ Muhammad sallallahu alaihi wasallam kò ní kí àwọn ọkùnrin wọn ká máa mú ọmọ wá sí mọ́ṣáláṣí èyí tí àwọn mí kúndùn lójú ìlú sábàbọ̀ mọ́ṣáláṣí ọmọ ògbóòlù àgbòdání ọmọ tí ìlú ọmọ ọdún kan lọ ọmọ ọdún kan bọ̀ àmúdání mọ́dálásì wọ́n rà pa àléṣe ní nǹkan báyẹn tó bá ṣe bá ń lọ bí iṣẹ́ ni tàbá ń lọ bí iṣẹ́ láàárọ̀ nìyí àní kí wọ́n mọ́ mi wá ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ ṣùgbọ́n pàtí abáńdọ̀ tí mọ́ṣáláṣí ń tàbẹ̀ lọ kí o ìgbà ẹni bàbá òun ti wípé ọmọ ń sunkún sòkó wa tó dání lọ sí mọ́ṣáláṣí ṣé mọ́ṣáláṣí jáde ìgbà sí ilé ọmọ dákẹ́ mọ́ṣáláṣí ò kì í ṣe léere bàbá tó jáde ilé ó fẹ́ lọ sí náà ọba subhanahu wa ta'ala so mọ́ṣáláṣí nígbà tó ń lọ kò ń ṣe àtúntà ta mọ̀ wípé ló bá dé bá fún mi láyá àkúnyè ọmọ tí ò ní bá káyì bákan náà yẹn bá bú yẹ̀mí nínú wa ṣe máa la yóò máa lọ káàkiri ní ọjọ́ láti kò kí la kó wá ṣe so eléyìí lára àwọn kan tí àwọn èèyàn kó sí tó lẹ́rọ ń tí ó ká bí ìgbà tí mo kọ̀ wọ èrò tí a wá kí dáadáa kò lè rúkọ rẹ náà sọ ó ní ṣe pẹ̀lú àwọn ọkùnrin kò wà pé kí o sí àwọn obìnrin sọláyà ní wa Muhammad sọlọ́lá àtàlà àwọn obìnrin wọn mú ma wá mọ́ṣáláṣí gbà ní ṣùgbọ́n àwọn àtàlẹ́dẹ́gbò constitute new science pàtàkì rọ wọn àti ìfilẹ̀ kó kà máa lọ ẹ̀ka torí pé wọ́n máa ti tọ́ọ̀bù àwọn àtàkìrì mo ló bàtọ́ pé pé anábìwá Muhammad sọlọ́lá àtàlà nígbà míì tó bá fẹ́ tó bá gbọ́ ìgbé ọmọ kékeré mi ìmọ̀ àtúnyẹ̀ kan jù láti parí rẹ̀ ṣọ́fọ́kọ́tọ́ náà ara omi láti lè fi ṣàánú ya rẹ̀ torí kó mọ̀ mọ̀ ẹ ṣe pé tí a lè fi mu so ìnira ní ọmọ jẹ́ àdẹ́sọ́ bá sáńtì wà tó ilé ìlú tó fẹ́ pàgò tẹ́lẹ̀ òní pàgò torí ọmọ tó ń kéye torí nǹkan yẹn máa jẹ́ ìnira fún ìyá rẹ̀ bó ṣe gbọ́ ẹ̀kún rẹ̀ so lè rí àwọn obìnrin ṣùgbọ́n ọkùnrin kò kọ́mọ̀nù pé káwọn àwọn ọkùnrin bàbá káwọn mú ọmọ kékeré tí ó lè gbọ́n káyé káwọn mú wá ní mọ́ṣáláṣí. ìkàtà rí òun ni kí àwọn ọmọ máa nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam bíi Hasan Hussein wọn máa wá sí mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ lọ́mọ kékeré ni wọ́n ṣe lẹ́yìn òfin ṣe ẹ̀rí káàlì mọ́ ọmọ kékeré wá sí mọ́ṣáláṣí kò ń ṣe ẹ̀rí torí pé Hasan àti Hussein wọ́n wà lọ́dọ̀ bàbá ìyá wọn bẹ́ẹ̀ ilé àdúgbò àbálá ó lẹ̀ mọ́ mọ́sálásí ẹgbẹ́ mọ́sálásí báyìí ló wà sọ ọmọ yẹn dẹ́lẹ̀ rà láti ilé kára wọnú mọ́sálásí sọlọ́jọ́ pélé ìkó kọ́mọ̀ pẹ̀lú àwọn masàbí tó kù tí wọ́n wọ̀ láti jìnà ṣùgbọ́n rú àwọn Hassan Hussein yẹn wọ́n wọ̀ jáde láti yàrá àdébìsọ̀lá àbálá ó wọ̀ lọ́sálásí òun ló kọ́ tó jẹ́ pé ní ọjọ́ kan ìkánú àwọn ọmọ yẹn anẹ́sọ̀lá bá kí òun lọ́wọ́ bó ṣe wára tó gun anẹ́sọ̀lá bá tó gun tó fi ṣe bí ẹṣin ni anẹ́bí ṣe sùdúùdù lọ́wọ́ lọ́mọ yẹn rá wọ́sọ̀dọ̀ anẹ́bọ̀ àmọ̀sọ̀lá bá kó bá jókòó lórí anẹ́sọ̀lá bá tánàbí lè borí mẹ́lẹ̀ tí ó gbé orí sílẹ̀ sọ̀rọ̀ anẹ́sọ̀lá bá lánàá borí jáde ti gbórí sókè àwọn mímọ̀ àwọn sàábé ó ti gbórí sókè bí àgbérò ìṣẹ́ ìrátẹ̀kan sógbà tó gbórí sókè ó rí pé ọmọ àyẹn ó bu ànẹ́sọ̀lá àtàlà àwọn míì tí wọ́n gbórí sókè kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ bára mi ti gbórí dìde bàtà ni wàá parí òru ànẹ́sọ̀lá àtàlà ó wá yóò dáhùn ẹ̀rùfàhálà ni ó sọ mí di bí ẹṣin tó gùn mí wọ̀kàrí tu àǹkọ̀ àjìlá bẹ́ẹ̀ lèmi náà kórìíra pé kí n má lọ ṣe kí ni má lọ kánjú láti di dání so eléyìí sọ fún wa ipe àwọn ọmọ àáṣùkúrú pẹ̀lú wọn at the same time òun ṣe pé ká mú wọn wá sí mọ́ṣáláṣí láti máa constitute the new country so kéèsì anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ kéèsì tí ó yàtọ̀ látara kékeré àwọn ọmọ rẹ̀ tàbí sọmọ ọmọ rẹ̀ ẹgbẹ́ ilé náà ẹgbẹ́ mọ́ṣáláṣí náà ni wọ́n wà so ó yìí fún àwọn láti máa wọ mọ́ṣáláṣí ká wọ ọmọ jáde ṣùgbọ́n ẹni tí à ń tako ìṣe rẹ̀ lẹ́yìn tó ṣe pé ó fi ilé rẹ̀ lẹ̀ ó wá wọ́pọ̀ kí ni kó ń gbé ọmọ dání ẹlòmí àti ìyá rẹ̀ òru láti ìgbé ìyá rẹ̀ ń ṣàwọn wàhálà kan wá òkú kí n lè dání bọ́n mọ̀ pé ìyá rẹ̀ ń ṣàwọn wàhálà kan ó yẹ gbogbo dání lọ bí iṣẹ́ náà sọ́ra tó á lè fún ìyá rẹ̀ nítorí ṣùgbọ́n àníṣe ìgbà tí a fẹ́ wá sí náà bẹ̀rẹ̀ láwọn tó mọ̀ ékeré dání tí kálukú bá ṣe yẹn nípò láṣẹ fíìl gbé ìjọsìn tó ṣe èmi lọ́mọ kékeré ní mo dání ìwọ náà ní kékeré ló dání eléyìí náà kékeré nílé òun náà mú dání gbogbo apá àápàdé ní mọ́jálásí bí wọ́n mú ṣe ń ṣe Allahu Akbar làwọn ọmọ ó ni wọ́n gúnra wọn ni wọ́n pariwo kó láì fẹ́ kọ́ sẹ́yìn lórí ìròyìn náà tó jẹ́ wípé ọmọ tá a máa ń wá mọ́sálásí òun ni ọmọ tó ṣe wípé ó dọ̀tún yàtọ̀ ó dọ̀tún yàtọ̀ sí ó sì ó mọ̀ wọ́n yàtọ̀ síra wọn irú ọmọ tó ṣe pé ta bá fi sí sáàbù kò ní sákòrò bẹ́ irú ọmọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú ní pípé ní ká mú wa mọ́ṣáláṣí tí pàtàkì lọ tó bá ti tó ọmọ ọdún méje tó ló jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó kílẹ̀ yìí ó ní kúrú awladakum bis salati wa abná sábẹ̀ ìsìlẹ̀ àwọn ọmọ yìí ẹ̀pà wọn aláṣẹ kan máa tó náà bá di ọmọ ọdún méje wáyé tó sọ pé ọmọ kan ọdún márùn àwọn ọmọ ọdún mẹ́rin pa wọ́n láṣẹ ẹ̀rọ kẹrẹ sí kan kó sọ torí gbọ́mọ̀ pé àsìkò yẹn ni kò ṣe àsìkò tí wọ́n lè kọ̀m̀pẹ́ndì èrò eré ni wọ́n máa ṣe ṣùgbọ́n bá ti pọ́n bí ọmọ ọdún méje ni wọ́n lè ṣe òfin láàrin ọ̀tún àṣòṣì sẹ́kọ̀ọ́ fún ọkọ̀ máa kírun gbà ẹ̀ wọ́n kò ní búrú máa rí ẹ̀wọ̀n àbúná àṣèkìlì tó bá rí pọ́pọ̀ ìdí ọmọ ọdún mẹ́wàá tẹ́bá ní ẹja lọ kírun àbí ẹlọ́kírun àbàṣe ìjà wọn lọ́rẹ́ tó ń bó jẹ́ pé ìwò tí ìdí ọ̀ràn yẹn ni wọ́n lórí tó lọ́ sí balaga ṣùgbọ́n láti lè fi kọ́ wọn tó bá ti di pé kí ni wọ́n di ẹni tó pọ̀ kí yàtọ̀ tó sì ká máa fa wọn láṣẹ láti gbé wù tó bá ti fọ́n tó mọ ọdún mẹ́wàá àlèmọ̀ já wọn lọ́rẹ́ lórí rẹ̀ so ètò tí ẹ̀sìn sílẹ̀ ṣùgbọ́n ká mú ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́ta ká mú wá sí mọ́ṣáláṣí kálà a kò ṣe nǹkan tí ó wà advisable kò ṣe nǹkan tí a ó wà encourage láti so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbọ́ àárín ìrè so afáàn sọ fún wa wípé kéèyàn kan pẹ̀lú ọmọ kékeré tí wọ́n bá jọ tó lẹ́yìn ìmọ̀ tó wá ṣe pé ọmọ kékeré yẹn kọ́ ìyá àtúntò ó ọ̀nà sáńdì nǹkan tó lọ bákan náà ọmọ kékeré yẹn ni kò ní kúrò ní ààyè tí wọ́n fi sí kò sí nǹkan tí ó burú láti wà pẹ̀lú ọmọ kékeré bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú láti wà pẹ̀lú irú ọmọ kékeré yẹn so jẹ́ pọ́ìntì tí ó pàtàkì náà bákan náà والإمام الراتب إمام راتب إن صلى وحده تباشكون كالوكيو قام مقام الجماعة يدرس أي جماعة يدرس أي جماعة تتيس كنين دوس كنين أولي إمام في أي إمام ويدرس جماعة torí pékè ní àwọn náà ni ìmáàmù ويكره في كل مسجد له إمام راتب أن تجمع فيه الصلاة مرتين وني أقول لا بكي أما كير جماع لا بجن ما شاء الله شتني إمام راتب فمن صلى صلاة فلا يؤم فيها أحدا ẹni tó bá kí irun kan ó ní fàlàyà umu fi àhàdà kí olóhun kó mọ́sọ̀ fún un ní ìdìyàn kan níbẹ̀ náà àkọ́kọ́ lórí pé akóríra lásọ wípé à ń kí jẹ̀mọ́ ní mọ́sálásí àti kí jẹ̀mọ́ tẹ̀lẹ̀ eléyìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí nǹkan tí wọ́n dúró lórí ní ti máa ṣe pé òun máa gbé bùtánsì káwọn àkọ́kọ́ wá dé káwọn afẹ́ kí jàmbá mi eré àtẹ̀kọ́ nǹkan ni tó ga àbí òga àbá ní mọ̀kúrúwì nǹkan tí ó ga ni wọn sọ pé wọ ṣùgbọ́n nǹkan tí ó ga kí ló fà tí ó fi ga ní tí ó fi ga gẹ́gẹ́ bí nǹkan tí ó tẹ́wọ̀n wallahu a'lam ó ní pé kò dáa kí àwọn ìdí ta fẹ́ sọ ìbá wáyé ẹlòmíì ń bẹ ó ní problem pẹ̀lú ìmáàmù kò fẹ́ kí n lẹ́yìn náà yóò wá ní kẹ́kì fún ọba àwọn akíkù náà àbí àwọn akíkù táwọn tó irú kọ báyìí wọ́n fọ́ mọ́ṣáláṣí ìmọ̀ fọ́ mọ́ṣáláṣí àgbọ̀rọ̀ mọ́ fún mọ́ṣáláṣí sí méjì torí pé ní àtìmọ́ jọ ní iṣu so màá ní mi tó lẹ́yìn mọ́ mi ní kéwù lẹ́yìn so tó wá kí tí wọ́n tán àwọn akó wa bọ́ sí inú mọ́ṣáláṣí aláfẹ́ kí tẹ̀ máa tó wá náà ṣe nǹkan báyìí ni màá fọ́ mọ́ṣáláṣí rídìn míì tún ni wípé ẹlòmíì ń bẹ nígbà tó bá mọ̀ wípé anytime tó ń bá dé mọ́ṣáláṣí òun ó rí so kò ní fẹ́ jẹ́ kí ó ṣalápá ń tètè àti bájẹ́ máa kọ̀kọ́ yóò mọ̀ ṣe nǹkan tó ṣe lọ náà ní pé bájá ẹnìkan ìwájá àkóró wájá àríyàn kẹtàjọ máa kí jọ náà ṣùgbọ́n tó wá mọ̀ wípé tán bá ti kí mọ́ ẹni tó wọn bá ti bájẹ́ máa kọ̀kọ́ àtìmọ̀ ní aláwọn tó bí jẹ máa mọ̀ ó túnmọ̀ sí kékeré òun lùzù jẹ máa nìyẹn àrẹ̀fẹ́ lùzù ládàá jẹ máa so yóò jẹ kó máa ṣojú kòkòrò láti fẹ́ bá jẹ̀má torí kó wọ́n pé jẹ̀má kan náà náà máa ń kí inú mọ́ṣáláṣí ṣẹlẹ̀ iná lára àǹfààní ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tó wọ́n sọ ikú kẹ́ẹ̀ni yìí sì kò ní intention kó fẹ́ jamọ́jálájú kò ní problem pẹ̀lú ìmọ̀mù at the same time kò ń ṣe iṣẹ́ rẹ̀ ní ká máa fi jẹ̀mọ́ ráre débi kó tí wàá bí ní pé anytime tó ń bá jáde mọ́jálájú òun á rí ẹ̀ táwọn àjọ kírun kò ń ṣe ẹni kéèsì ẹ̀rí yìí ó kàn jáwá tó kò bá èrò jọ̀mọ́ ẹ̀ sókè nìkẹ́ni yẹn ṣe irú situation báyìí wallahu a'lam wọ́n lè fi jẹ̀mọ́ mi wọ́n lè fi jẹ̀mọ́ mi tẹ̀lé ìwà pàtó sírú bó ti ẹ̀jẹ̀ pé ni àwọn àfáà mi wọ́n ta irú nǹkan báyìí torí pé wọ́n ní bá ti aláwo irú báyìí àti pébùwé fún ẹni tó ṣe wípé ó ní problem pẹ̀lú ìmọ̀mù tó lọ sí ìlẹ̀ ìmọ̀mù àti pébùwé fún àwọn tó ṣe pọ́n máa wà negligent tí wọ́n ti fẹ́ tètè wá kí ìrò jọ̀mọ́ so ká bẹ̀rẹ̀ kún ní nǹkan yóò dà so ká nìkan yóò dà eléyìí àwọn afá mi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣe kó ṣòro fún wa láti sọ pé kò dà òun ni wípé arákùnrin kan ti wá kírun ní mọ́ṣáláṣí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti wá kí wọ́n tán so arákùnrin wa ń dáhùn sí anábì sallallahu alaihi wasallam ó wá ní ala rajul يتصدق على عادة فيصلي معه شارع كانوا ينسابين جوش صدقة فقولي كل خير فلوين سليم ó jẹ́ ẹ̀rí pé kí a lè kí irú jama mi lẹ́yìn rí tí wọ́n ti kí torí pé kí ni alábìsọ̀lá sọ́lám ó àpúrúgbù ẹ̀ ipe káwọn ti nǹkan tó ti kírun tẹ́lẹ̀ tí ó kírun lẹ́yìn ẹ̀yìn yẹn so eléyìí jẹ́ nǹkan náà ọ̀rọ̀ tí àwọn afá ti yí wọ́n mú wa lórí mọ́sálà yìí àwọn míì àwọn tí wọ́n bá mú àwọn àpá padàjúlọ àwọn tí wọ́n lé lórí ẹ̀ torí báwọn míì rí ibi ẹni tó haramu ni àwọn ní kéèsì tá a mú wa yìí kéèsì èèyàn tó ti kírun tẹ́lẹ̀ àtẹni tí ó ti kírun sọpá àlè fi wé kéèsì èèyàn méjì tí wọ́n sì kí òun rárá sọpé kéèsì yóò jọra wọn ṣùgbọ́n iṣẹ́ yìí ara wọn sàábé mi bí Anas bin Malik radiyallahu anhu tó ṣe wípé ó débi mọ́ṣáláṣí kan tí wọ́n pè ní mọ́tò nípa wọ́n ti kírun bẹ́ẹ̀ òun àtàwọn ọmọ kéwò rẹ̀ wọ́n tún kí jàmá bí eléyìí lára nǹkan tó ń sọpọ́ ti pé àlèkí jàmá bí ní mọ́ṣáláṣí àwọn àfáà tí wọ́n ní àlèkí wọ́n ní mọ́ṣáláṣí tí anẹ́sì ti ṣe àlèkíwé tó mọ́ṣáláṣí ojú ọ̀nà ni iná gbàlérò pẹ̀lú mọ́ṣáláṣí ojú ọ̀nà òní mọ́ṣáláṣí tí ò ní máa ń múra dì sọ pé ìgbà míì wọ́n máa ń kọ́ àwọn mọ́sálásí ní ìkalẹ̀ nígbà tá a bá ń tíráàbù ṣe pé ẹni bọ̀dì tó bá kàn yà yóò kí òun yóò lọ sọ nírú mọ́sálásí yẹn a lè kí àmọye ìrun jẹ̀mọ́ níbẹ̀ ṣùgbọ́n mọ́sálásí tó ní mọ̀ọ́mùrà ti di là so eléyìí náà ó tún ṣẹlẹ̀ sí ah, Abdullahi bin Mas'ud radiyallahu anhu nígbà kan òun àtàwọn ọmọ kí rẹ̀ wọ́n ní ti èrùn jẹ̀mọ́ ó lọlé ó kó wọn lọlé àwọn bí méjì ó kó wọn lọlé láti lọ kí èrùn jẹ̀mọ́ ní èrùn kí ó dẹ̀ tún ṣẹlẹ̀ nígbà ní ìsìn náà tó ṣe pé mọ́ṣáláṣí náà ti padà sí jẹ̀mọ́ ẹ̀ tó gbogbo àwọn eléyìí ó ń pọ́ìntì sí pàtì wípé a lè kí jẹ̀mọ́ àwọn tó láà lè kí lára argument náà máa mú wá ó ní ọ̀rọ̀ ìkan nínú àwọn àwọn tabi'un asadi basiri radiyallahu anhu ó ní kana ashabu rasulillahi sallallahu alaihi wa sallam idha dakhalu al-masjid وقد صلي فيه صلوا فرادا àwọn tàbí àrẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa olùgbé tó bá dé mọ́ṣáláṣí kan tán ti kí òun bẹ sọ́nù fúradà àwùsọ́là òfúrọ̀ọ́dà wọ́n á kí òun lọ́lọ́dọọdún ni wọ́n ní kí jẹ́ máa mi sọ wọ́n ní ẹ̀rí nìyẹn wípé a ní ṣe kéde a tó ní kí jẹ́ máa ẹlẹ́kejì àwọn tánà lè kí jẹ́ máa ẹlẹ́kejì wọ́n ní ọ̀rọ̀ after ìbásírí ọ̀rọ̀ tí ó nídìí kí ni ìdí rẹ̀ ọlọ́mbẹ nínú àdíjì ní nínú átàrù ní ó ní wàkánù yẹ̀kàràwùnà yìjẹ̀mírù màpàpátá sultan tí ò ń jẹ́ kápíjẹ̀ mẹ́ẹ̀lẹ́ẹ̀kejì ni pé wọ́n ń bẹ̀rù olórí torí pé tó bá ṣe pé olórí ló ní ìdìrú kí àwọn wa wọ́n sábà ní problem pẹ̀lú wọn ohun wọn tẹ́tọ́rọ àwọn èèyàn tí ó mọ̀ ní olórí wọn tètè náà máa ń ṣẹ́ fún olórí ṣùgbọ́n wọ́n jẹ́ pé olórí yẹn ló tún wá jẹ́ ìmọ̀mù òun náà ló tún lead wa ní o ẹlòmí alóhùn ní kí o lẹ́yìn ẹ̀lú sọ àwọn tó ń di olórí ní àsìkò àwọn tí wọ́n wá lẹ́yìn ìgbà yẹn wọ́n máa ń lé ọmọdé rẹ̀ yẹn kan tó kó kírun lẹ́yìn àwọn ni wọ́n ti kẹ́sìn rẹ̀ wọ́n nà á kóra yéésì wọ́n fi tọ́jú ẹlòmíì because wọ́n ti máa máa gbóòórùn pé eléyìí ó fẹ́ constitute rebel àìkírun lẹ́yìn nìyẹn nǹkan tó ìlú fẹ́ dálẹ̀ so táwọn sàábé bá ti míìsì ìrún tí wọ́n bá ìrún méjì ọmọ ẹlẹ́yìn olórí wọ́n lè kàtẹ́sì pa abẹ́ kí jẹ́ máa mímọ̀ tó kálukú wọn wọ́n á kí ìrún lọ́lọ́dọ̀ náà ni torí kí olórí yẹn máa gbọ́ yé lọ síbi kékeré wọ́n máa mọ̀ wọ́n fẹ́ kí ìrún lẹ́yìn òun ni wọ́n fi wọ́ ìyẹ̀ kan láàrin wọn nítorí ṣùgbọ́n bá kí ìrún lọ́lọ́dọ̀ náà ni yóò ti gbọ́ yé kékeré wọ́n ní ìsìnkú kò sí pé wọ́n fẹ́ dá wa lálẹ́ so àwọn àfà wọ́n fà lọ láàrin wọn wọ́n fà bọ̀ ṣùgbọ́n ìtí ó tẹ̀wọ̀ láwà àlàm onígbé kúrú èyí tí ó wà detested òun ni káyà kákí jẹ̀mọ́ mi lẹ́yìn jẹ̀mọ́ àkọ́kọ́ àyàfi tí ó bá ṣe wípé ó clear ṣebí kò ṣe parí tó lẹ́ pẹ̀lú ìmọ̀ ó kílẹ̀ wípé kò ń ṣe wípé àtàrà ìka ìrun ìka ìrun jẹ̀mọ́ fún lórí ìwà níbi ìka yẹn ẹlòmí òkú ẹ̀ ń tàrà dáwà lámàrí ń tàmájọ kí òun bẹ́ẹ̀ ó ń ṣe àwọn iṣẹ́ kan nítorí ọjọ́ iná bá lọ ìmọ̀ àparí ẹ̀ tó bá tó mọ́ṣáláṣí àárín àtàjọ wọn kí òun so tí ó bá ti kí ń ṣe yẹn ní nǹkan tí ó tíyàn láti ló fẹ́ kí òun jamani kò sí nǹkan tí jama ẹlẹ́kejì insha Allah so insha Allah ààbò ní ìlú báyìí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala èyí tí ọbára wa sọ kọlọ́mà kí wúlò kí ó wúlò wa wa sallallahu ala nabiyyina muhammadin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

wípé ó máa ń lo lè àbí èèyàn ta trust ló sọ fún wa pé ìmọ̀mù máa ń gbé oúnjẹ mara ṣàlè kí òun lẹ́yìn orí máa ń bẹ kò dáa ká kí òun lẹ́yìn orí máa ń báyìí kò dáa ká kí òun lẹ́yìn orí máa ń bẹ ìmọ̀mù tó ń gbé oúnjẹ ó ṣe ń ta máa ń kí òun ní ẹ̀yìn rẹ̀ kí ló fà á onígbé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní àgbọ̀rọ̀ máa sọ samara ipe fún ìṣọ́ àti bẹ́ẹ̀ lọ ó ní máa tààlà pọ̀tẹ́lì mẹ́tàn ọ̀pọ̀tì kátọ̀rà àwọn aṣọra ẹni tó bá sọ samara ìwé yẹn bẹ́ẹ̀ ti ṣe kìfìrí pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala àbúwọ́ ọdún pẹ̀lú ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe mọ́mù tó ṣe kó wọ́n ń bí ó lè mara tó ń ṣe yẹn nǹkan tí ó jẹ́ iṣẹ́ kúfùrù náà tó bá gbà wípé ó ń dè yẹn náà ni tó ń dáàbò lòun ó ṣe mùsùlùmí ṣùgbọ́n tó bá gbà pé ó ń dè tó ń dè máa di yẹn kọ́ ló ń dáàbò òun ọlọ́run ọba ní dáàbò òun mùsùlùmí ṣì ni ṣùgbọ́n nǹkan tó ṣe yẹn ṣírkù asgar ni tó ṣe yẹn ṣírkù asgar ni kí ló tó jẹ́ ṣírkù asgar òun ni wípé etí ẹ̀sìn òkà kún sábà bí ewu nǹkan yẹn ní sábà bí abẹ́ ṣírkù asgar ni ẹ̀sìn sọ wípé tó bá rẹ̀ wá a lè lògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣé ara ipa àlèdògùn náà ní ká sóńdè má di pé ògùn ṣọ́ra rárá àbí ká so nǹkan mọ́ ilé kájà wá ti só kọ́lé nì yóò mọ̀ dá gbogbo wa níbi ọ̀rọ̀ àwọn ọ̀tá nílé kó lè wọlé àti ẹ̀rọ rárá gbogbo àwọn nǹkan yìí àbábò rẹ́rù ṣàrẹ̀ ìyá àwọn fábà ti tẹ́ sí ògbà wọlé yìí níṣẹ́ nítorí ń fọ́ olùfẹ́ǹsì lòlù panadol àwọn sábà bí tẹ́kì gbà wọlé ni a lè lo oògùn fún àrùn tó ṣe wá ṣùgbọ́n àgbọ̀rọ̀ gbára lé oògùn yẹn kó ní yóò jẹ́ kí ara wa yá sábà bí ni ìjẹ́ kí ara wa yá ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ti yóò wá ṣùgbọ́n ṣá lè lo oògùn bẹ́ẹ̀ ni a lè lo oògùn táwa lè lo óńdè a lè lo óńdè torí pé óńdè ìfúnpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ṣe sábà bí ni tí ẹ̀sìn gbà wọlé so eléyìí jẹ́ pọ́ìntì tí kò pàtàkì so torí ìmọ̀ tó torí eléyìí ìmáàmù tó sóńdè má jì àbí wí ìmáàmù tó ṣe wọ́n fún wa ní information kó sóńdè má jì àbáwá alákòójú ara wa rí àlejò lẹ́yìn rẹ̀ bọ̀ṣẹ́bá pé ó lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni ó lè jẹ́ mùsùlùmí ó lè lè má jẹ́ mùsùlùmí àmà ah, èyí tó jáníyàn rẹ̀ nílé méjì tí ó gbára lé ìkẹ́ tó súnmọ́ra àbí kò gbára lé tó wáyé kó gbára lé kò ń ṣe mùsùlùmí tó wáyé kó gbára lé tó máa kọ́ lọ́wọ́ bá ní ṣe à ní nǹkan tó lò yẹn kò sí lára àwọn sábà bí jẹ́ sí gbà wọlé bó wà láṣẹ fẹ́ mọ̀ ìpé mùsùlùmí ni kò ṣe mùsùlùmí tó yẹ lọ sọ pé kí n má kí òun lẹ́yìn rẹ̀ torí pé ẹni yẹn in tó jì sínú rẹ̀ tó kó sínú ẹ̀ ìkànnì méjì ní condition rẹ̀ nígbà pé kó ti kúrò ní Islam àbí kó ti kúrò ní Islam so bó máa ṣe máa fi ìròyìn níta káìdì sọ̀rọ̀ jẹ́ pé ẹni tó ń so ń dè mara àbò ń so fún káàtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò ìjà ní kámẹ́tì ní ẹ̀yìn rẹ̀ kò jẹ́ bí àmì ìṣẹ̀lẹ̀ ọ̀làwà ni. náà nípa pé wọ́n ń dáwáká ṣàlìkí omi ẹ̀yìn mọ́mù tó ń dáwáká àbí tó máa pè mú tán àbá ń ṣe ìfọ́mọ̀ tán wọ́n tún dáwáká ṣàlìkí omi lẹ́yìn tá a bá ní mọ́ṣáláṣí tó dá kámọ́ sí omi bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣàlì sọ pé torí pé wọ́n ń dáwáká yìí pé èyí ò lè kírun níbẹ̀ àlùsọ̀ yìí tó ti ń sìn ṣùgbọ́n lásìkò àwọn ẹni ìṣíwájú yìí wọ́n máa yíwọ́ àwọn kan bẹ́ẹ̀ wọ́n lè mọ́ kírun lẹ́yìn wọn ó ti ní láti lè fi kọ́ wọn lọ́gbọ́n abdullahi bin umar gẹ́gẹ́ bí alimami tẹ̀mídì àbí abu dawud báṣibáwa níjọ́ kan ń lọ àsìkò òun wá tó ọwá gbọ́ tí wọ́n ń pè ó ọwá ya àtẹni tó ń pè ó pè ó tán ó bá bẹ̀rẹ̀ ṣíṣe kìnnìkan tí wọ́n pè ní àtẹ̀sùn yìí àtẹ̀síìbù ìkàtàgbà lérò pẹ̀lú àtẹ̀síìbù bíbà yìí orí táwọn míì máa ń ṣe láwọn mọ́ṣáláṣí ó yẹ wá ṣorí ní ó yẹ wá wọ kọ́là ó yẹ wá ṣe kí nípa lórí wọn kí àtẹ̀síìbù sọ̀tẹ̀lẹ́bì ní ọ̀rọ̀mà radiyallahu anhu ó wá gbọ́ tí ẹni tó pèrú lẹ́yìn ìgbà tó pèrú tán ó wá ń ṣe nǹkan yìí lẹ́yìn ó wá sọ fún ọmọ tó wù ya mọ́ṣáláṣí ìgbà wá sọ fún ọmọ yẹn pé ó kó jìbínà ní ààbẹ̀ masjid fa iná fi ibi dà ya mú kúrò ní mọ́ṣáláṣí bíbí àgbẹ̀ nínú rẹ̀ bíbí àgbẹ̀ nínú rẹ̀ so irú àwọn tàbí bẹ́ẹ̀ náà bá kírun lẹ́yìn àwọn èèyàn ní àbọ̀n kírun bí kan ẹ̀rù á bá àwọn ènìyàn pé ah, àwọn tó máa tún jẹ́ kí lẹ́yìn àdájọ́ lọ́wọ́ sọ́lá ń délé pàǹtà ń ṣe ó máa jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó lè kọ̀rẹ́kì lọ́nà yìí ṣùgbọ́n ní sí bẹ́ẹ̀ bá lóhun kúrò òun ò kírun pẹ̀lú wọn ẹlòmíìnì kò jẹ́ òun kò fẹ́ rí inú mọ́ṣáláṣí ẹ̀tẹ́lẹ̀ tó tún lóò kírun lẹ́yìn ẹ̀yìn sórí àti bá àrùn bọ́ǹbù lọ́wọ́ yìí so ṣùgbọ́n ní tó tẹ̀wọ̀n ní kò tàbá ní mọ́ṣáláṣí tó já kalọ̀ patronize mọ́ṣáláṣí tó kí ládàá wa kó lè bá dáadáa wọ́n tó gba àrí mọ́ṣáláṣí ní ìtòkì àti mọ́ṣáláṣí yẹn nìkan ìmọ̀mù yẹn lẹ́mọ̀ mú kí tí ó ní ti nǹkan ní pé kí ni wọ́n kọ́kọ́ sun rárá náà ṣíwájú kan tó kíhù tó a lè kíhù ní ẹ̀yìn wọn àwọn obìnrin bá wọn sun rárá wọ́n ṣe sun rárá so difference yẹn anybody mọ́ not photo Abubakar not photo Umar so à ń lẹ fọ́tò ṣéwù kankan mọ́ ara mọ́ṣáláṣí so ẹni tó bá lẹ́rú nǹkan bẹ́ẹ̀ àwọn mọ́ṣáláṣí ó da kámọ́ kí mọ́ṣáláṣí yẹn torí pé n tó súnmọ́ olùpẹ́pẹ́ ẹni yẹn ìdílé àkójọ pé fọ́tò tó lẹ̀ mọ́ mọ́ṣáláṣí ó ti di kìfìrí pẹ̀lú ẹ̀ àti kó ṣe kó ṣì rú mi àti mùsùlùmí tó ṣe wípé òun nígbà tó kó tí ó lè kó pọ́sìkò kó ti di kèfèrí pẹ̀lú ẹ ẹlòmíì fọ́tò ṣéwù ni máa bọ́ ẹlòmíì àtọ́ fún kótó wábẹ́ jáde láàárọ̀ kó wo fọ́tò ṣéwù kó tó jáde torí kó lè bá ta kí ọjà lè wá dáadáa yóò dẹ̀ ṣe ẹlòmíì wọ́n sọ pé fọ́tò ṣéwù sí àpò wọ́n ní kó fi sínú àpò wọ́n ní kó rán mọ́ bí ìgbànú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sotori kó lè bá ta sọ̀pẹ̀lá ní tó eléyìí ṣírkù yìí ṣùgbọ́n tó wáyé wọ́n ní òkú pé òun àwọn kan lẹ̀ mọ́ mọ́ṣáláṣí tó rí pé ó fáìn kan láti fọ́tò yẹ yìí á ní tó ṣe nǹkan tí ó ga jù ṣùgbọ́n kò ní kèfè ní látàrí so bàbá tún lẹ́yìn ìwé èèyàn fẹ́ àṣìlérò ṣùgbọ́n ṣó yẹ ká mọ encourage irú àwọn èèyàn fẹ́ rárá wọn la ní ká wá mọ́ṣáláṣí tó ṣe pé ẹ̀sìn wa ó wà sí bá ń bẹ̀ ẹ̀sìn wa àárín ṣe dáadáa ju pé kiri kálọ́ ọmọ lẹ̀bí máwọn tó ṣe rí pé ìpáwọn nǹkan fúnra wọn ń ṣe nǹkan tí ò dáa ni tó yíwà tó ṣe pé à ń kún wọn lọ́wọ́ lórí ìbàjẹ́ tí wọ́n ṣe. ìwé tíjọba kan tó lábọ̀ wa lọ́rùn pé ìwọ lágbájá mọ̀ṣáláṣí ẹ̀rù gbọ́dọ̀ kí wọn tó wá kí wọn á ṣe ẹlẹ́gbà wọn lábọ̀ wa lọ́rùn. so ó túmọ̀ sí pé ìwọ ọ̀gá gbọ́dọ̀ wábi tó dáa tó ti máa kí wọn eléyìí ìpìlẹ̀ eléyìí tó dáa ṣùgbọ́n a ti wá wáwá àárí ibi tá a rí náà nìkan tó kù wà ní pé ẹni yìí kí n máa kírun lélẹ́mì nìkan àbí pẹ̀lú àwọn ẹlòmíì àti kí n máa kírun lẹ́yìn èwo ló correct tó bá ṣe pé ó bá pàtìpàtì tó ń ṣe dé lẹ́bù pé kí ni dé lẹ́bù wípé ó di kèfèrí pẹ̀lú ẹ á gbọ́dọ̀ kírun lẹ́yìn ṣùgbọ́n tí ò bá tó lẹ́bù yẹn a sì lè kírun lẹ́yìn bó ti ẹ̀jẹ̀ pé kí ni kò ṣe nǹkan tí are encouraged from our èyàn jẹ́ kọ́ mọ̀ pé nǹkan yẹn kò ṣe nǹkan tó bá súnà ní tán bá parí ìkọ́ náà lásìkò àrẹ́sọ̀lá àsọ́lá ní tí ọmọ ṣe náà nípa náà bí ó kabára tó kò sun rárá àbí tó bá parí azán tó wọ́n sun rárá ń bẹ́ èyàn jẹ́ kọ́ mọ̀ so àlàyé náà ní ọba bá gbà alhamdulillah ìtàn bá gbà ti ṣe tó jẹ́ ojúṣe mọ́ṣáláṣí tó ṣe pé wọ́n ń kírun bí fọ́ àsìkò ìyẹ́dẹ̀ pàkíyèsí wọn wọn gbà ìyẹn ní jọ́ìnì wọn torí tẹ bá jọ́ìnì wọn kí ìrun tí ẹ̀yin náà mọ̀ pásítọ̀ lè jí tó ní orúkọ pékè ní àwa ìrẹ́pọ̀ nígbà tí yẹn kan ń ṣe ìrun ẹ̀rú fún mi ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ sọ fún wọn kí yẹn dé kán mọ́ báyìí báyìí báyìí báyìí báyìí ìwé fún wọn láwọn àpèjúwe sọ̀tún wá gbà alhamdulilayi sáà bá gbà ẹ̀yẹ́ ti ṣe ojúṣe tèmi ṣùgbọ́n ara tó mo fẹ́ kán gbà kọ́ ní kébì náà wà lọ darapọ̀ mọ́ wọn onílàáká ìlú ṣe bẹ́ẹ̀ díẹ̀ náà nàá gbogbo ga ṣùgbọ́n àwọn èèyàn kan ń tíráì láti pàkíyèsí wọn sí pé akẹ́kẹ́ ah, ń ṣe yìí kò mọ bá mú èèyàn kan wá ní ẹ àtúwá kẹ́kọ̀ọ́ gbà yín náà ẹjọ́ ẹ̀yìn wọn sò ìyẹn bí ẹni tó ṣe kó ń pèpè sí ọ̀dọ̀ ara ẹni òun náà wọ́n náà ti hàn ṣùgbọ́n tó bá dúró ti òdodo ó sòdodo báwọn ẹ̀wọ̀n ọ̀gbá so yóò dúró ti òdodo ẹ̀ náà ni anábì wa muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ pé àwọn anábì ọlọ́wọ́ bá mí wọ́n wà tó bá dé jọ́ ń gbèsè àlùkìyàmà èèyàn kan náà ló jẹ́ pé wọ́n di wá àtàlẹ́ yìí ẹ̀rọ ní ọdẹ tí ò séyàn kankan gan ó ṣe wá àti pariwo pariwo pariwo àwọn èèyàn bá tó sọ wọn àgbà tiẹ̀ anábì inú alayhi salatu wassalam alọ́nikẹ́ni àwọn èèyàn máa bù ní àsìkò títí ẹ̀ nine hundred and fifty years ló fi ṣe wá àti ìyẹn mẹ́rin ló gbà fún gbogbo àwọn tó ń gbà fún ọ̀tún sẹ́fúntì gbogbo àwọn tó ń gbà fún ní èèyàn ọ̀tún sẹ́fúntì ọlọ́run bá gbọ́ fi nílẹ̀ pé wọ́n máa àmọ́nà máa wí lọ kọ́lí ìyẹn díẹ̀ ló gbà fún odidi anábì tó wà ní sọ́lá tó sẹ́lá so àfa yóò dúró ti kọ́lọ̀ láhùn kọ́lọ̀ lọ́sùn kó ṣe pé èèyàn kan lórí à ń fi ah, àwọn èèyàn pé á bàbá sọ léyìn sí àwọn èèyàn á wọ́n tún káwọn èèyàn ó mọ̀ sá fún wa àfáà tó bá ti gbó lórí yẹn àti day one ló ti fẹ́lì ó túnmọ̀ sí pé wá àti ilẹ̀ yẹn kò ṣe torí tọlọ́run torí àwọn èrò ló fi ń ṣe torí òkìkí káwọn yẹn lè ba àgbà ti ẹni àwọn ànábì ọlọ́wọ́ bá àwọn àdẹ̀ ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ètò jẹ́ àwọn ológun jùlọ òun ni kí wọ́n pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ ọlọ́wọ́ bá bó ti yẹ ká pìrìsẹ́ǹtì bẹ́ẹ̀ ni èyí ó fi ọgbọ́n fi gbé nǹkan kalẹ̀ ṣùgbọ́n ara ọgbọ́n kọ́ ni kí á mú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ká máa yí ìtàmọ̀ pé bó ṣe rí ni ká ní kò rí bẹ́ẹ̀ nítorí pé kí ni akẹ́kọ̀ọ́ àwọn èèyàn kan mọ́ra so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wọn bá wà ní. náà ṣe àlè kọ́ kéwú sí ara ògiri yíká tó tún ṣáyà kọ́ra ní. náà àwọn tó ń la káàkiri sí ara mọ́ṣáláṣí àmì ìfúgbẹ́yìn rí mẹ́sẹ̀ ń bọ́ lóyìí ẹtí mo mọ̀ ní pípa kọ kí ó bí akákọ orúkọ ọlọ́wọ́ máa yíká mọ́ṣáláṣí ilé ìyàwó ẹ̀yà ṣe àbí kákọ àwọn ayal Qur'an yíká mọ́ṣáláṣí ilé ìyàwó ẹ̀yà máa ń ṣe ṣùgbọ́n anẹ́sọ̀lá sọlá kò kọ ayal Qur'an yíká mọ́ṣáláṣí tó kò lè jẹ́ nǹkan tó dá oríyẹ ṣùgbọ́n kí ẹ̀tún wá bá a lè kírun lẹ́yìn ìwé rẹ̀ ẹni tó lọ lẹ́fà sí ní fi ara mọ́ṣáláṣí ó súnmọ́ kó ṣe pé ní tí ó mọ̀ fi àlùjẹ̀mú tí ó mọ̀ ṣe ìjọsìn fún àlùjẹ̀mú sọ àlékíwù lẹ́yìn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n pé òkè wọn kà kọ́ kí wọ́n ipa mọ́ṣáláṣí bíi sura al-Qur'an tí a bí sura al-Fatiha ni ayatul kursi ni wọ́n rẹ̀ kọ́ ipa mọ́ṣáláṣí eléyìí ni ààrẹ rí padà lè ṣe ṣùgbọ́n ní tó wá ṣe àmì sọ pé kí ni ó di bìbìrì ni so àákan sọ pé tó ṣe yẹ bíbíà ní ká kọ ayé alukurani ní ká mọ́ṣáláṣí anábì so àlèkírun lẹ́yìn ìwé yẹn bẹ́ẹ̀ àlèkírun irú mọ́ṣáláṣí wallahu a'lam. Àwọn akáàbí lẹ́yìn ìmọ̀mọ́ àmọ́ ìjọba tó ń fi náà mẹ́ni tó dé oúnjẹ mọ́dí gẹ́gẹ́ bí n ta ṣàlàyé àbákan méjì lọ́rọ̀ ẹ̀ ìsìláwò yẹ pé ó níbi ìbùnú tó dé mọ́dí yẹn ipe nǹkan tó ń ṣọ́ nìyẹn sòrò yẹ bẹ́ẹ̀ kìfìrí ọlọ́wọ́n bọ̀ rẹ̀ nígbà àrùn kìfìrí sókè ṣèyànjú tó bá yẹ kó ní láàrin ẹgbẹ́ ọlọ́run ló máa ń ṣọ́ nǹkan kò ṣe tó ń dé mọ́dí yẹn ó fi sí ipò pé kí ni òun fi lẹ̀kùn onírin sí ilé tó ń ṣọ́hun bẹ́ẹ̀ náà ni kìíní iná ṣe ń ṣọ́hun ṣùgbọ́n lọ́ọ̀bá ló ń ṣọ́hun o ṣùgbọ́n kìíní sábàbí ni bó ń ṣe mú lẹ́kùn onírin ní sábàbí a sọ wípé ìyẹn ni sábàbù dé ìṣàrí sábàbí tó mú yẹn ẹ̀sìn àbúrúkú ẹ̀ so in tó ṣe yẹ ṣírkù atgamu ṣùgbọ́n àní ló kúrò nínú Islam pẹ̀lú ẹ̀ ó sì nírú ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ yìí torí bó ṣe tá a mọ̀ ní ṣírkù agbára ọlọ́wọ́ bá dẹ̀ sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi ní ẹ̀ ń wá orogún pẹ̀lú ọlọ́run bá ní owó oníṣàkórí yẹn fún yẹn o ó túmọ̀ sí pé ẹni tó sorú kẹ́mẹ́ yóò jí àwọn ajú ọlọ́run ọba tó etí ò bá tó yẹ ọlọ́run bá lè ṣe àforíjì fún ẹni tó wá mẹ́mí rúpa ẹ̀ láti ṣàforíjì fún sọ agbọ́dọ̀ máa ṣe òpin aláàrin ṣírkù asgar àti ṣírkù akbar ìwà orogún pẹ̀lú ọlọ́run tó gbéyàn kúrò ní islam ìwà orogún pẹ̀lú ọlọ́run tó ṣe wípé eléyìí kò gbéyàn kúrò ní islam ṣùgbọ́n sọ ẹni ẹni ẹlẹ́ṣẹ̀ tí ó jí àwọn àjọ ọlọ́run wa so ìṣó kamara ó lè fọ́lù sábẹ́ ilé ó lè fọ́lù sí abẹ́ ilé ìgbàtẹ́jú ilẹ̀ wàá mọ̀ ń kọ́ mo kàn mọ̀ kó so nǹkan máa pa tí mo ti rí àwọn òní fi rò mí sakaiti èyí ní kí òun lẹ́yìn rí ẹ̀bẹ́ ó mọ̀ lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ kejì náà so nísìnyí ó e, pọ́sibù kò délé ó pọ́sibù kò délé yìí ó ti ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ rẹ̀ so dandakọ́rẹ́ kéde kírun lẹ́yìn tiẹ̀ yìí so mi ní fi rò mí àwàdà sọ wọ́n láwọ́ àlọ́. ó kẹ́ ẹni ẹni tó ń bèèrè ní. yẹn lára bí yẹn. Àkọ́kọ́ ẹ̀sìn ìtẹ́sìn kọ́ wa ní pé tá a bá lálà sí yàn tó bá ṣe pé àlá dáadáa ni ní tá a ní sí yàn a lè sọ fún ẹni yẹn wọ́n tó bá yẹ pé àlá tí ò da ala ní sí ẹ̀sìn ní ká mọ̀ sọ fún ẹni yẹn tó wá ní ká ṣe báwo a ṣe tají ká ṣe a'udhu billahi minash shaitanir rajim àbí a'udhu billahi min sharri ma ra'aytu fil manam musaadi ọlọ́wọ́ ọba níbi aburú aṣọ ìtọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ẹni ìlú musaadi ọlọ́wọ́ ọba níbi aburú kẹtì borí lójú ooru sàrẹ́sọ̀lá asálám oníkótá ọ̀dà sí apá àlàáfíà lápẹjú rẹ̀ ha then kó yí ara padà kó yí ara padà ká ní pé ìbàyí ló kọjú sí tẹ́lẹ̀ tó fi sùn kó yí ara padà ní kó kọjú sí mi so ó ti paná kíní ẹ̀ báwọn so àìmọ̀kan òun ni kéèyàn lálàá sí yẹn kó máa gbọ́n káàkiri ẹ̀yìn gbó mo lè fẹ́ sọ báyìí ẹ̀ mo lè rí kankan sí ẹ̀ àbí kó mọ lọ ló ń bá fa kan àìmọ̀kan yìí so táwọn yẹn bá tẹ̀lé ẹ̀kọ́ Ànábì sallallahu ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbọ́njẹ́ tá à ń lónìí kò ní tó lóun lálàá sí yẹn àbóhùn ọkùn ẹ̀ ló lálà aburú pa rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n káàkiri tó lọ bá pa kan ìtafà yẹn bá tún fún ó súnmọ́ kójú pé nǹkan tí ó ṣẹlẹ̀ ni àníṣọ́ láàdọ́lá kójú ká pé àlá ó rẹ̀ ẹgẹ́ bí ìgbà tó ṣe pé ẹyẹ gbé nǹkan láti lẹ̀ tó fi kí ní ẹsẹ̀ rẹ̀ so ó ní ìdá ọ̀bíràtì tó bá ti tu fún yàn tó rọ̀ fún yàn wọ́n yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ló jẹ́ pé wọ́n tó lálàá tó bá ṣe pé àlá tó jẹ́ àlá dáadáa ni o lè sọ fún àwọn èèyàn tó rí pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ mo ṣe gbogbo ìrànlẹ́ mọ́ ń sọ fún torí pé ẹlòmí àlá dáadáa tẹ lásìra yín tẹ bá sọ fún inú rẹ̀ ó bàjẹ́ so yóò rẹ̀ mọ òwò kúrò sí ṣùgbọ́n yẹn tí wọ́n mọ̀ pé nífẹ̀ẹ́ yẹn nìyẹn lè sọ fún ṣùgbọ́n tó bá àlá burúkú lè yẹn ńlá kí yẹn mọ̀ sọ fún anybody àtẹni nífẹ̀ẹ́ yẹn àtẹni nífẹ̀ẹ́ yẹn kí yẹn mọ̀ sọ fún anybody sẹ́ńtọ́ wá lòun lálá sí yàn pé ẹnìyẹn ó mọ́ ń wọ aṣọ kan aburú dẹ̀ ni tó kó bọ́ wọ ọmọ ìsọkúsọ ni tí ẹnìyẹn sọ tó tó bá gbọ́ ẹ̀sìn yìí ní tí a sọ yìí ní ó ṣe kò ṣe kókó mọ́ lọ wá èyí tí ó rọ̀ fún yẹn ẹnu ọ̀pọ̀lọpọ̀ àmì ti sọ di arúmọjẹ ní kò lálá kankan mo fẹ́ gbowó ọwọ́ wa tí wàá ní a. Ah, Alaji, alaja, mo ní alákọ̀tìmọ̀ láti ń yá ẹni láti ṣe àwọn sàrà kan ní láti ṣe àwọn ájò kan gbogbo ẹ̀ náà irọ́ ni gbogbo ṣáṣe jáde náà ni bí ṣe rí nǹkan lọ́wọ́ tí wàá là á ṣe báyìí tẹ́ ṣe garawa epo méjìlá àbí garawa epo méje. aṣọ funfun kankan orúkọ kan yóò ṣàkà gbogbo ẹ̀ mọ́ra wọn yóò gbépo lọ́wọ́ wa yóò gba orúkọ ó ti gbépo tí èèyàn jó orúkọ ó ti gbà ẹ̀hún sọ aṣọ funfun gan tí tí ti gbà ẹ̀hún lọ́wọ́ wa sọ àwa náà ní àmọ́ gbogbo àwọn tó wá ṣe fún wa ó Two hundred naira, one thousand naira, five hundred naira, hundred naira, fifty naira, twenty naira, ten naira. A ní ẹ̀ẹ́mú kọ̀ọ̀kan wá ó lè di 50-50 ẹyọ kọ̀ọ̀kan. Àwọn àbá ń ṣiṣẹ́ sí. Gbogbo ẹ̀ àpò ló lọ. Àbí tó wá ló fẹ́ ṣe ó lè tún ṣe àbá yẹn náà túkẹ̀ ní yóò rárá bùtà dáàsó mi ní yóò ṣe kí ni yóò jẹun pọ̀ yóò gbé fún wa ẹ̀wọ̀n mú. Àníyàn sẹ́lómi ní sáwọn nǹkan èyí máa ń jẹ́ kó ṣe ń gbà mí àníyàn rẹ̀ ni tó ń ní bọ̀tàdá ló ń mú wọn kankan sára wà lánàá ó kátàdá sínú omi ó rẹ̀ fomi ó mí tiẹ̀ ó ṣe pọ̀ àná àwọn ló bá wọn di kùránì àánú bá da sọ àmùtàdá ṣùgbọ́n gba ẹnu kan ó súnmọ́ kí ní ẹ̀kẹ́ àdúrà gbà ó dábí ìyá kan ni ó bá ìkànnú àwọn ọmọ rẹ̀ bí àbúrò bí ọmọ àbúrò àbí ọmọ ẹ̀gbọ́n tí ẹ já fa tó wá ní kí ẹ wá ṣàdúrà fún ìyẹn náà bá ti ẹ lọ igbó fẹ́ lọ ṣàdúrà fún ṣùgbọ́n bá yẹ ṣe àdúrà yẹn kò pẹ́ lójú ìyá ẹ̀rọ pé ó kàn ṣe kìíní díẹ̀ fún un pé ó ka yàtí ó ka so kò pẹ́ lójú ìyá so ìyá wa sọ fún létà pé àdúrà yẹn ò dúró ẹ̀rí ṣe so bó lè jẹ́ pé àtìká lọ ṣàdúrà fún yẹn kan lẹ́yìn kò sí bébí sí fún o lè ṣàdúrà fún rẹ islam fẹ́ ká yẹn sọ wá di gbogbo nítorí wọn náà bá mọ̀ ká ní Al-Qur'ani wọn ká bíbẹ́ lọ́wọ́ bá ṣùgbọ́n ẹni yìí òun jẹ́ ìfúnra kàyé òun fún yàn lé tó wá wò pé ó kéré náà ẹ̀mí ìyá ti so mọ́ irú iléjọ́ àdúrà kan táwọn yẹn máa ṣe òun náà wá kó àwọn ọmọ kéwú okun wọn lọ ya ó ní ìyá máa ra àgbò àgbò kan so lẹ́yìn ẹgbà tán débẹ̀ ó ní ká máa ka yà sí káwọn ọmọ tí ó so ó wá fa sáàkù kan sáàkù ńláńlá ó fa kalẹ̀ so wá ní káwọn ọmọ yẹn sọra ń di sáàkù yẹn ẹ ká máa ka yà sí ó yẹ ti sọ fún ẹ ní gbogbo rẹ nìyí o so ó wá mú àgbò àti yá oníkàlájà ọmọ bẹ nínú sáàkù yẹn kọ́ fa ìwo àgbò dání àgbò yẹn kọ́mọ́dé kó bọ́ta kúrò ní sáàkù yẹn o bá bọ́ta ó lè fi wàhálà so alaja náà wá di àgbò dání níwo làgbó ń alaja alaja alájà náà ń ti àgbò àgbò alaja ti alájà alájà ń ti àgbò wọ́n ṣe é olóbi wákàtí kan àtún ìparí alájà ti làágùn lẹ́yìn oṣù kan ọ̀pẹ ni alájà wa dúpẹ́ wípé àtìnàjọ́ àyẹ̀ gbà dáadáa so mindset ni mindset ló ń jẹ́ pé ká a ní láti ní trust inú ọlọ́run wa subhanahu wa ta'ala so ẹni tó ṣe òun mọ̀ kó bẹ́ẹ̀ fi pọ́níṣì alájà ni kò ṣe pé ṣé oníwàhálà lẹ fẹ́ àbá ìwọ oníwàhálà ẹ̀ sàwọn kan yẹn pọ̀ jàǹtìrẹrẹ wà láwàlá alẹ́sọ̀kún òǹdè tán lo náà ó dìpẹ́ lórí ó dìpẹ́ lórí ẹbu panadol ẹbu lòun náà scientific ẹbu dà sọ́rùn bóyá oògùn ni oògùn olóorun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí ti ní ó ti yé mi ó ti yé mi ó yé mi mo kàn fẹ́ mo fẹ́ separate ẹ̀bù tuntun ẹ pé ìkàtà àgbàlérò pẹ̀lú ẹ̀bù òun ni kí ni má darí kan òun ni ẹ̀yọ́nú àwọn àgbà ẹ̀yọ́nú ayé àti ilé ẹ̀dọ̀rọ̀ eléyìí kò sínú Islam ìyọnú àwọn àgbà òun ni ká máa ṣiṣẹ́ dáadáa ìyọnú àwọn àgbà òun ni ká máa bẹ lọ́wọ́ ọba ṣùgbọ́n ikú òkè kan là máa láàsín ní gbẹ́rẹ́ àbóhùn láàdá sọ́run ẹlòmíà ní a ṣìnáàpù lẹ́bi lu dini, àbí ẹlòmí ó lè jẹ́ pé kí ni yóò fi mẹ́nu mọ́ òun lọ́lọ́ wá ó wá lọ ó fi kíní sí so ó wá lù pẹ̀lú kíní kan gbogbo àwọn eléyìí ìwà pátipátí ni so ìdí ẹ̀ bá lówó fún ìmí ó lè tí ó gbìyànjú kúrò ní Islam tó gba àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí àwọn àfáà tí wọ́n yàtọ̀ sí bàbá aláwo wọ́n jọ ń pàdé so gbogbo lèyàn ṣe gbẹ́yẹ̀ láàfáà tó ṣe pé ẹ̀ máa ká mọ́ ilé máa ká mọ́ lọ́wọ́ orí èèyàn agbárí èèyàn tí ó ló fi fọ́kọ̀ mú kí ló kù irú ìjà àfáà òní o àwọn aláwo ló lè ṣe jù bẹ́ẹ̀ lọ tó gba nǹkan yẹn tí ẹ̀ gbọ́dọ̀ jìnà sí ni ẹ̀wọ̀ ìyọnú àwọn àgbà ìyọnú ayé àti gbogbo ẹ̀mọ́ra wọn kásí gbẹ́rẹ́ ìkára tẹ́mọ̀yẹmọ́ yìí tàbí sáàmù orí agbárí gbogbo ẹ̀ tí ó wé lè fa mọ́dàrí kan ní ilé ikọ́ ẹ̀ṣọ́ ríru ilé yìí ìyọnú àwọn àgbà ilé yìí ẹ̀kíní kankan kamara gbogbo àwọn nǹkan ẹ̀ ní ìwà kò sí nǹkan tó burú àwọn agúnmu bá agúnmu oríṣiríṣi àwọn èèyàn lò agbọ́rọ̀ ṣògbìyàn láàrin méjèèjì ṣògbìyàn tó ti jẹ́ wọn láwọn àlẹ́ onísúfí náà sọ àlékírun lẹ́yìn onísúfí onísúfí oríṣiríṣi ló ń bẹ kí lápẹ́ ní súfí gbólóhùn súfí gbólóhùn tí wọ́n náà fi tì sí ara ìkàkàtà ń pè ní súfù òun náà ni aṣọ wúlù àwọn kan nú àwọn tán ti lọ wọ́n máa ń wọ̀ torí pé aṣọ yẹn mọ̀yà ẹni lórí ọ̀sẹ̀ kankan mọ́ fọ́ tó gbáyà tó àwọn tán ráyé sá tán ń wọ súfù yẹn ìyẹn dẹ̀ ní kò ní kí wọ́n mọ̀ ṣe dáadáa wọn á kírun lásìkò wọn á gbáwẹ̀ àwọn ọmọ ọlọ́run bá ṣe léwọ̀ wọn á jìnà sí ṣùgbọ́n wọ́n mọ̀ wọ́n pẹ̀lú ìrú ìbora báyìí wọ́n aláwọn oníṣúfí tàbí àwọn tó máa ń wọrọ aṣọ ìyẹn ni wọ́n mọ̀ nípìnlẹ̀ ṣùgbọ́n pàtó yá ó di pé pàtìpàtì bẹ̀rẹ̀ sí ní wọ irú ó di wípé kí ni káwọn mi máa kírun káwọn mi nìkan máa ṣe àwọn kan haramu tẹ́lómi nu wọn kó ní kankan yọ sóhun kó lọ́lọ́run yọ sóhun kúlóhun àtọ́lọ́jọ́ ṣe mítí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ gbogbo àwọn ìbàjẹ́ ìwọlé wa so tó bá sọ ìgbókè onísúfí tó bá ṣe pé rú àwọn tàkọ́kọ́ là ń sọ èèyàn lè kírun lẹ́yìn wọn Islam would advise wa tó ká àti pé ẹmọ́ máa tójú bọ̀ ń pa àwọn èèyàn máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn kankan mọ́ra rẹ̀ islam encourage wa tó bá ṣe pé ẹ ti súfì náà sọ zúùdù ni wọ́n ń pè fún islam wọ́n fẹ́ pé nǹkan tó ń gbà lérò pẹ̀lú súfì òun ni ká má kí o nǹkan pè ní súfì òun ni ká má ṣe nǹkan aráàmù ẹlòmíì nu wọn lónìí tó ṣe pé ó yẹ káwọn ní ìlera fún wọn ní ṣùgbọ́n ó tún wọn bàbára wọn ìgbà tí yẹn bá yanu gbàgbà tó ní òye jẹ́ èèyàn láyé àfikò jẹ èèyàn ẹni tí ó bá jẹ́ èèyàn láyé yóò jẹ́ èèyàn sọ á mọ̀ pé irú àwọn eléyìí kò jẹ́ ń jẹ́ kí èèyàn ti ẹ̀lẹ́ rẹ̀ mọ́ bó ti lérò kúrú àbẹ́ni tó sọ pé ní ẹ̀wọ̀ ń débi ìkírun ẹ̀rọ tó má kálẹ̀ ní ti kírun bóun gbólóhùn yẹ pé kí ni maka ló ń jí kírun bá tó wà Madina wọ́n jọ ń kírun pẹ̀lú àwọn sàábé ní Madina náà ni àbúwásí ló sọ̀rọ̀ ẹ̀ ni ó sì máa lọ kírun maka àbíkẹ́ lómi mú àwọn obìnrin ọmọ ọlọ́mọ obìnrin kọ́ńkà máa kó bá sùn fún wọn lọ bí ló ń fọ wọn mọ́ ni ìyàwó níyàwó kó máa ṣe ránu pẹ̀lú wọn àbíkẹ́ lómi yanu bàgà kó ń sọ̀rọ̀ àbí fásí ó ju Kùránì lọ sàlátù fàájì ojú oorun lọ gbogbo eléyìí táwọn èèyàn ń sọ táwọn ń wò ní fídíò àti ẹ̀rọ táwọn rí ní ṣerú àwọn èèyàn báyìí èèyàn lè kí wọn lẹ́yìn wọn àwọn yìí wò nípìn nínú Islam ṣọ̀bọ́ ẹgbẹ́ ìtàkàgbà lérò pẹ̀lú súfí òun ni ìráyé sá àti ìdúró ti ẹ̀sìn bó ṣe ẹ̀ká dúró ti so eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ a lè kírun lẹ́yìn irú àwọn èèyàn báyìí so kò jẹ́ bí àmì òṣìṣẹ́ ọlọ́run Oh my God. náà bó ṣe rí nìyẹn kò sí nǹkan tó jọmọ́ yí pé ta bá ṣe àdúrà kan bọ̀rọ̀ pẹran méjèèjì ó dá dúró ni àbá ṣe sàárà ìdé ìtọrẹ àánú ìpàbẹ fún àwọn aláìní ló ń jẹjẹ àbábẹ fún àwọn ọ̀rẹ́ wa ló ń jẹjẹ pẹ̀lá ní ẹgbẹ́ kìíní afẹ́pàládá lórí ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ẹ̀ka sọ ó máa pé kìíní tẹ bá ti ka nǹkan kan ní Al-Kùránì ní ẹgbọ̀rọ̀ pẹran bá ka káfí ẹgbọ̀rọ̀ pẹran torí pé kìíní tẹ bá pẹran nígbà tẹ bá ka káfí yóò mọ̀ mù jẹ kò sí súra kùránì pẹ̀lú mú jẹ nọ́ọ̀tì àti nọ́ọ̀tì káàkù kódà kò ṣe dandan òun ní kíni ká pa adìẹ nígbàtàwà la ṣàdúrà kan tó gbélé yìí àwọn arúmọjẹ táwọn àbá mi introduce láti lè máa lábẹ́ so kò sí connection láàrin méjèèjì téèyàn kó máa sọ pé connection wà bẹ́ẹ̀ ajẹ́pẹ́ alùjọ̀nù recommend nǹkan yẹn alùjọ̀nù ó ti wà involved inú ó dẹ̀ ń béèrè fún ẹran àbò ń béèrè fún adìẹ so tí o bá sí yẹn bẹ́ẹ̀ tó bá wẹ ọ̀kanú alukur'an ni òun ti káwà ní so a ní láti sókè nípa kọ̀mọ́ra wọn ni pé wọ́n bẹ́ ọgbọ̀rọ̀ tẹ̀jẹ̀ lẹ̀ fún kàkàrí ẹni tó bá sọ bẹ́ẹ̀ fọwọ́ kazá òkúrò yẹn so kò jẹ́ bí agbègbè yẹn ti jẹ́ so lórí ah, kálúà kò sí tó ń jẹ́ àwọn kálúwà nínú islam torí pé agbọ̀rọ̀ kí òun wákàtí mara ní jọmọ́ pẹ́pàtàná ìrún júmọ́ agbọ̀rọ̀ kí ìrún júmọ́ ní olóòjẹ́ pẹ́yìn tó ń ṣe ìdí káàpù ní tó bá ṣe kọ́mọ́ṣáláṣí jínú ẹ̀ ló ti ṣe yóò kí júmọ́ mẹ́ tó bá ṣe kọ́mọ́ṣáláṣí ìrátìlì ló ti ṣe ìdí káàpù ẹ̀ yóò jáde lọ́jọ́ júmọ́ lọ kírun sókè yàn lọ kiri yóò wá sọ rẹ̀ lórí ṣóòrù ní tó náà tó kó ń gúkè lọ òun fẹ́ sọ̀kalẹ̀ lọ́jọ́ báyìí gbogbo yẹ àwọn atẹ́gùn èṣù yìí tó fẹ́ sí àwọn èèyàn sòkòsí tó jẹ́ pé kí ni àwọn ọ̀kálùwà ẹlòmíà ni àṣìbánàbí náà wọ ọ̀kálùwà yìí ànábì sallallahu alaihi wasallam ó wọ ọ̀kálùwà síwájú kan tó sọ di ànábì ọlọ́wọ́ bá ìgbà tí Jibril alaihi salatu wassalam tó ní pé ó wá bá kò wọ mọ́lẹ́yìn báyìí ìwọ kálùwà rẹ̀ ní ìgbà àkọ́kọ́ torí pé kí ni táwọn èèyàn ń ṣe láwùjọ kò fẹ́ bá wọn ṣe òun ló fi mọ́ lọ ń pasófò níbi tó ń pasófò sí ṣùgbọ́n láti pàtàkì ti gbé iṣẹ́ rán tọ́sọ gbogbo kó jíṣẹ́ fáwọn èèyàn kò fáwọn èèyàn lẹ̀ kó lùn fẹ́ lọ́wọ́ kálùwà kan ìwọ̀n wákàtí mara àrùn yóò filẹ̀ kò ní kí ń jẹ́ ọmọ ìrújúmọ́ sọ ẹni tí o bá tẹ̀ ti gbọ́ ẹ̀sìn yé dáadáa ó yí sí fún ṣẹ̀gbọ́n láti sọnù ẹni tó bá jẹ́ni tí ẹ̀sìn yé ó wà ti fi kọ́ọ̀tù fún ṣẹ̀gbọ́n láti sọnù ṣùgbọ́n ẹni tó ṣe kó wà ízì fún ṣẹ̀gbọ́n láti sọnù òun lẹni tó ṣe pé kò nímọ̀ ń pa ẹ̀sìn ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn sí ọmọ kan wá bá mi ó lóun ṣe mùsùlùmí tẹ́lẹ̀ àbámu wá bá mi lára àwọn tọ́jọ́ rìn ó wá ní kò ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó wá sọ̀tàn rẹ̀ olóńgbà islam six thousand fifteen oníṣùgbọ́n rọmọdún tó lọ yìí òun padà gba guidance látọ̀dọ̀ ọlọ́run so wípé kóun rise above our years kóun rise above our years so that is òun ti di òun ti di nǹkan ètò orí nǹkan tó ń sọ yìí ẹlòmíràn ló ń gbà òun ṣùgbọ́n nǹkan tó ń rí ó ní bá ṣe ń sọ̀rọ̀ yìí sí àti òun rí àwọn kankan tó ṣe pé ọlọ́run fún un báyìí òun láwọn kankan tó ṣe pé ọlọ́run fún un jẹ́ pé wọ́n lè kọ́ báyìí tó mọ̀ rí báyìí so kí mo lè má bíbí gbò ó ṣàfù gbogbo àwọn pàǹtí tó ń sọ wọ́n á bèèrè lọ rẹ̀ pé ó túmọ̀ sí pé tó ń sọ ní gbóǹgbà revelation fún ó ní revelation kọ́ ó ní kí n túmọ̀ revelation mo ní ṣe dictionary ọmọ táà ń sọ yìí amẹ́ríkà ló ti skúlù ọgbà ìsìláàmù náà ló padà wá sí nàìjíríà ní so ṣí kíní ìgbà tó ṣí o rí pé ìtò ń lóhun rí yẹ lára ìtumọ̀ revelation so mo ní tó ń sọ ní kó ti là nábì ọlọ́run fún olóhùn sọ bá nábì ọlọ́run lòun ọlọ́run àìsọ bá nábì ọlọ́run òkè kí wọ́n á yẹ olú guidance ni gbogbo àná là guidance gbogbo àlà ń sọ ìdínà sọ̀rọ̀tọ̀ lọ́sẹ̀kẹ́ so kò sí nǹkan tó special pàtì tiẹ̀ nìyí ṣùgbọ́n tó ń ṣe ẹni nǹkan tí ó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà ẹ̀ so ewé èèyàn bẹ́ẹ̀ ní sí mo á jẹ́ kó mọ̀ pé àìmọ̀kan ló bẹ̀ jà ó tí nínú ń pa ìsìláàmù tó ló gbà yìí ìsìláàmù rẹ̀ ni kò ń ṣe bí ẹ̀sìn ní sẹ́ni yẹn wọ́n ló mọ̀ pa báìbù dáadáa kó tó kó kúrò nínú rẹ̀ tó o bá kúrò nínú kìrìsìtẹ́nì tó wá sí ìsìláàmù ó lọ kọ́ ìsìláàmù ni ìfọ́ àkó jẹ́ pásítọ̀ nínú ibi tó ti kúrò kò túmọ̀ sí pé gbà tó wá gba ìsìláàmù nísìnyí wọ́n náà tó wá di àáfà ẹ̀ẹ́ ó lọ fún ìsìláàmù dáadáa ó nílé tó ń ṣe àìmọ̀ kan ló ń bẹ̀jà tó mọ̀ ní àmọ́yà tí ṣe tán lè lọ́nà látàrú nǹkan báyìí anybody tí ṣe tán lè yọ sí lójú oru kó lè ló ń lọ lọ́wọ́ ìwọ tó bá nílẹ̀ nípa ẹ̀sìn ó gbà pé kí ni ọlọ́run fẹ́ sọ̀rọ̀ náà ni ó dẹ̀ ní kò ṣe nǹkan báyìí ẹlòmíì ní ti tó ń ṣe ṣekúṣe tó ń pa èèyàn tó ń ṣe gbogbo ẹ̀ á ní kí ni ọlọ́run bá sọ̀rọ̀ náà ló fi ń ṣe àwọn nǹkan tó ń ṣe yẹn so ló jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn pàtàkì púpọ̀ ẹni tí ò ní máa ń pa ẹ̀sìn àti sọnù ẹ̀ òyì tí ó rẹ̀rù kó bẹ̀ lórí ìlànà dáadáa ni sọ̀bẹ̀lá ọba subhanahu wa ta'ala tí ó ṣàlẹ̀mù àbọ̀yẹ̀ fún wa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk